بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتسواج مدحة الإعراب للإمام كمال الدين أبي محمد القاسم ابن علي الحريري البصري رحمة الله عليه باب جمع المؤنث السالم باب جمع المحنث السالم ẹnu ọ̀nà tí a ti fẹ́ sọ nípa jáwọn mọ̀ánà sísàlẹ̀ má gbàgbé kí mo sọ fún wa lánàá nígbà wọn tẹ̀sán yìí mo ló pín sí méjì àbẹ́ẹ̀kọ́. أقني جامع المذكر السالم ألا تجني جامع المعنفي السالم بلادلين سراف صنقة عسى إعراب جامع المعنف السالم أقلني إعراب جامع المعنفي السالم إعراب جمع المؤنث السالم ṣíṣe ìrọ́bù jáwọn àánẹ́sì sàálìm bó láti ṣe ìrọ́bù rẹ̀ kò sí wàhálà ń bẹ ọ ẹ̀là lè hálà tì nẹ́sìbì nìkan sótìyẹ yọ gbàrọ fún un. alimofraj láti gbà mí wọ́n fi hàn yí pé ìyáwó màánà sàárẹ̀ alámọ̀tò rọ́fà èyí àdúmọ̀tò náà ni abẹ́ẹ̀fà bí ká sọ pé òun ẹ̀kọ́ àkọ́kọ́ náà mi rẹ̀ alámọ̀tò àbí ìrọ́bù dámọ́ ìyìn alimọ̀ anẹ́sì àtàlímì wáhídì àkọ́kọ́. àdọ́mọ̀tò lè rọ fààyè lórí kọ́sì ni à dọ́mà òun làmì rọ́fùn bí àpẹẹrẹ. جلست طالبات جلست ọ̀ọ́lì bá a tó àwọn akẹ́kọ̀ọ́ jókòó. Eh. wọ́n tún wá sọ pé alikẹ́sọ̀rọ̀tú lè nẹ́sùbì alikẹ́sọ̀rọ̀tú nọ́mbà tù nìyẹn lè nẹ́sùbì. bí kan sọ yìí pé dọ̀rọ̀ bùtù àròsì báàtì àwọn tó fèèlì mo lù wọ́n dọ̀rọ̀ bùtù rọ̀sì báàtì. àwọn pé pàdé àlọ́ ẹ̀ka fún wọn nítorí pẹ́jọ́ já máa lè sọ àlẹ́ nígbà ẹ̀ka fi pàdé àti yẹn kí la fi bẹ́ẹ̀ sọ ẹ̀ẹ́dùn wá tún wí nàmbà tírì ẹ̀ẹ́dùn sọ wípé àlèkẹ́sọ́rọ́tù lè lè jàre àlèkẹ́sọ́rọ́tù lè lè jàre. a tún sọ báyìí ká ní farih tù farih tù inú mi dùn bìnnà jihati aláwọn tí wọn paasi lóbìnrin àríṣtú mo dunnú bìnnà jihati aláwọn tí wọn paasi lóbìnrin àríṣtú mo dunnú bìnnà jihati. so ọ̀rọ̀ ojú wọn yẹn náà lọ. <clears throat> قال المؤلف وكل جامع فيه تاء زاهدا فارفع بضم وارفعه بالضم كرفع حامدا وكل جمع فيه تاء زاهدا فارفعه بالضم كرفع حامدا وكل جمع فيه تاء زائدة أو فعه بالضم كرفع حاملة وكل جمع gbogbo jámù yòówù fíhì tá ó ń za ìdà títà tó lé sí máa wà ń bẹ àtìtà yẹn àtàlẹ sí ni tá a mọ̀ tó hà yẹn farfa'hu fún nírọ́fọ̀n bidammi pẹ̀lú dọ́mọ̀ àrọ́fọ̀ ìhàmídá gẹ́gẹ́ bí a ṣe máa ń fún hámídá tún náà nírọ́fọ̀n ọmọ ẹ̀ pé kò sí àtọ̀ láàrin mufrada àti jámọ́ àti gẹ́tì hanifa ó lè tirẹ̀ ọ kò sí àtọ̀ láàrin kíni ọ jámọ àti mufrada ìró yìí ta ṣe lẹ́ẹ̀kan ta sọ pé jálà sátì àtọ̀lìbátù tó bá jẹ́ mufrada náà ní a sọ pé jálà sátì àtọ̀lìbátù ẹ̀dẹ́t kò sí àtọ̀ ọ̀kúlù jama'in gbogbo jámọ̀ yòówù fíhì ká ń za ìdà títà tó léyìn ńbẹ́ńbẹ́ àwọn tó ń pè ní táwùtà ní fàfà àhùbì dọ́m fún onírọ́fún pẹ̀lú dọ́mà ọ̀kàlọ́fẹ̀ ìhàmídá bó o ṣe fún mufadu rẹ̀ náà ní dọ́mà kò sí yàtọ̀ àti mufadu àti jámọ̀ dọ́mà náà ni ọmọ ìpínlẹ̀ alábẹ́sẹ̀ rọ̀ bo jálà sátì tọ̀lì bá tuta sílẹ̀ kan ẹ̀já fẹ́ràn bọ̀ rẹ̀ ọ̀yá jálásà dáhùn màbùníyó alàlùfẹ́ ẹ máa sọ̀rọ̀ jálásà ẹ máa sọ̀rọ̀ bọ̀ ẹ lọ. màbùníyó alàlùfẹ́ tún. láwọn alàlùfẹ́ ńlẹ̀ wà ó àtàwọn nǹkan àwọn tàmí màbùníyó alàsùnkùn àtọ̀ọ̀lì bá a tún kọ́ ọ̀yá fáìlú. مرفوع وعلامة رفعه الضمة على آخره تربيط السؤال بج مفاد أنا بس سواب فنسبه وجره بالكسر نحو كفيت المسلمات شري ونسبه وجره الكسر نحوك بيت المسلمات شر ونسبه وجره بالكسر نحو بيت المسلمات شر قل ونسبه جمع عن سالم نسب عليه وجره اعتجاري بالكسر علامة النسب الكسر علامة الجاري الكسر نعم náhù bí àpẹẹrẹ kàfáì tù ẹja sọ̀rọ̀ bù kàfáì yẹ kàfáì kí n lò máa bí àbí alásùkò ní ti sọ́ọ́lì yìí ìdàmẹ́rì ọ̀rọ̀ fáyín àlùmọ̀tàhàrìkì ẹ̀ máa tún ti ń kùn ọ̀yà àtàrò ńkọ́ ìdàmẹ́rọ̀ mọ̀tẹ́sẹ̀lọ́ مبني على ضم في محل رفع فاعل كفاعل في محل رفع فاعل كفاية هي المسلمات انت المسلمات مفعول به منصوب وعلامة نصبه الكسرة نيابة عن الفتحة لأنه جمع مؤنث السالم ni mo مسلمات نبي mùsùlùmáàtì يعني كم mi ìyẹn كفايت mo tó alimuslimati àwọn muslimati ṣárúrí níbi aburú mi yẹn ni pé mo sọ wọn ìjà aburú mi ò ṣe kí ni o ọkàn wọn ìfàburú ṣe wọn ìṣe wọn níkà ìṣe wọn níkà so bí àárín yẹn ṣe rí nìyà nípa àwọn tí wọn ń pè ní ìjọmọ alimuhannes ẹsẹ àlè. على الناس السالم ما سيسيون اه اه báyìí nísìnyí a fẹ́ bọ́ sí báàbù jámọ́ì ìtàkṣìl báàbù jámọ́ì ìtàkṣìl ẹnu ọ̀nà tí a ti fẹ́ sọ nípa jámọ́ ìtàkṣìl wọ́n ń pè ní broken àti broken kóra broken kóra èyí tá a wọn ní sant kóra dáwọn kò sẹ́ ṣùgbọ́n èyí wọ́n pè ní broken bora bora tọrún sọ ọkàn kò jọ sí ojú kan àfẹ́dá yín láàmú òun náà pín o sọ jámù tẹ̀síìrò àníkàn tó ń pè ní jámù kẹsàrá jámù kẹsàrátì àtúnkàn tó ń pè ní jámù kìlàtì fẹ́ẹ̀ ti gbọ́ mi jámù kẹsàrátì wọ́n tún pèsè ní jámọ̀ pé láti tó méjì tí jámọ̀ tẹ̀sí rò pín sí nìyà ṣùgbọ́n fẹ́ fi kọ́ wọ́n ń pè ní tẹ̀sí ọ̀ nítorí wípé wọ́n kàn ra chíìgì kankan nù rẹ̀ lásán yóò sì di jámọ̀ ó lè já ráká ó lè já lẹ́sà ó lè já létí ó lè jáde kan ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ èyí tó ṣe pé wọ́n kàn chíìgì wíwọ rẹ̀ lásán ọ̀dẹ̀ di jámù ọba ní asadun ẹgbọ́ rí ẹgbọ́ asadun rẹ̀ kí ni ìtumọ̀ asadun lion tó tó bá di jámù a kàn sọ pé ó so dún ẹbí gbé alákàlà sọlá ṣe ni wọ́n fi ń pè jámù tó sí òròmìà nígbà tó jẹ́ mú fàdù kí la pé asadun ìgbà tó di jámù kí la pé ó so dún nínú jámù yẹn bákan náà mufradu lè pọ̀ jámọ́ òdìkú mufradu ọ̀pọ̀ jámọ́ òdìkú bí àpẹẹrẹ rọ̀sọ́ọ́lón rọ̀sọ́ọ́lón jíṣẹ́ ẹ̀tìrì bẹ́ẹ̀ bàbá fẹ́ mú jámọ́ rẹ̀ ákíkárì rọ́sọ́ọ́lón ọ̀rọ̀ rẹ̀ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kí ni ó ká sí ẹ̀rí fún dínkù níbo ní jámọ́ ó tún lè lé ní jámọ́ nígbà míì tí ó pọ̀ ju ohun tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ lọ. tó bí àpẹẹrẹ kọ́lámọ́n kọ́lámọ́n abadijámù kíláàrù àkọ́lámọ́n àkọ́lámọ́ kódà ọ́pọ́síbù kí méjèèjì ṣẹlẹ̀ gan ó lé ó dí gbogbo ẹ̀ ló lè ṣẹlẹ̀ yóò lè yóò tún dí ẹ̀ tẹ̀lé nǹkan tó dí ẹ̀ẹ́dọ̀rí nǹkan tó kú lé mẹ́ irú mìsáàlù nísì mìsáàlù nígbà tó ti jámọ̀ ní ámúsì ìlàtú ẹ̀bẹ̀kọ̀ ámúsì ìlàtú ẹ̀rí pálífù lọ sí mò ń bọ̀ padà wọ́n tún fi nǹkan mí ọ̀pọ̀ rẹ̀ wà á kẹ̀dá ihun tí wọ́n ń pè ní jámọ̀ tẹ̀síìrì nìyẹn ẹ̀rọ ní jámọ̀ tẹ̀síìrì ẹ̀ ní wàhálà kankan bí wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe rọ́ọ̀bù mú fáàdù ń gbọ́ mi díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣe rọ́ọ̀bù mú fàdù bẹ́ẹ̀ ló ń ṣe rọ́ọ̀bù mú náà kò sí yàtọ̀ kankan ní alámọ̀tò rọ́fìn àjọmọ́ alámọ̀tò nasbi alifasatu alámọ̀tò jari alikẹsiratu edgate kò ní wàhálà kankan nù ọkùn ló máa ó síra fẹlẹ̀ jọmọ́ àìn. كالأسد والأبيات والربوع وقل ما خسر في الجموع كالأسد كالأسد أبيات والربوع وقل ما خسر في الجموع الأسود والأديات والربوع ó ní وكل ما كسر gbogbo ìta bá búrókẹ̀ karùn-ún fílíjì mọ́ yìí ní àwọn púrás kàlẹ́ ó súdì bí àlẹ́ ó súdì àrùn ni akẹ̀kẹ́ǹjẹ aláta látara asad wọ́n lé àbùyátú àfàlẹ́ sísọ̀hún àtàrà béètù abẹ́ẹ̀kọ́ hmm. wọ́n rò bó ilé náà ní méjèèjì àti àbùyátú ẹ lè pé lẹ́sìn orin bẹ́ẹ̀ ti ń gbọ́ mi ọ̀rọ̀bó ilé tí wọ́n máa ń gbé gangan òun ní jẹ́ ọ̀rọ̀bó àwọn ilé. Kúrì fáwọn anáàzí ìrọ̀lẹ̀ parí ti fèlè ẹ̀rọ bí asmàkọ́lì wà tẹ̀lé ìsọwà bí. Fáwọn anáàzí ìrọ̀lẹ̀ parí ti fèlè ẹ̀rọ bí. فاسمع مقالي واتبع صابي وهو نزيه الفرد في الإعراب فاسمع مقالي واتبع ó ní sẹ́ẹ̀rí jámọ̀ tẹ̀síìrù fọ́wà nàzírù lè fárídì kí ni sọ́wọ́ nàzírù ní ẹni pé mọ̀sí ìlú àpèjúwe ismu mufradu náà ni kílé ẹ̀yìn rọ́bì nínú rọ́bù rẹ̀ asumamọ kọọlì àfáàdì gbọ́rọ̀ mi o wọ́n tẹ̀lé sọ wá bí ohun tó sì kọ̀rẹ́ẹ̀tì nínú ọ̀rọ̀ mi nì tẹ̀lé o tẹ̀lé o lápẹẹrẹ nísìnyí tí wọ́n bá sọ pé nǹkan kàrà lè kọ́ la mọ̀. ìyàwó kí ta bá fẹ́ ṣe rọ́ọ̀gá ní nǹkan kàrà pé ní fílùmù ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ kọ́ a sì pé alikọ́lámù ní kí ni fáyìn ló máa fọ́ wà lámọ́tò wọ́n fi àdó mà bẹ́ẹ̀ kọ́ wọ́n bá tún sọ wípé nǹkan sàrà tẹ̀lé àtẹ̀láàmù bó láti sọ̀rọ̀ bò wọn náà láti àkọ́kọ́ náà lẹ́yìn táwọn sàní sì lásán tẹ́ sọ̀rọ̀ rẹ̀ àtẹ̀láàmù kìlẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ní fáyìn ló máa fọ́ wà lámọ́tò mo bá tó wá sọ pé èmi gangan ni mo bá kọ́làbù jẹ́ mo sọ pé kàsárùtù àkìláàmà ẹ̀dìrí ìjà tó ṣe kàsárù láìpẹ́ ti ṣe láàárọ̀ yìí náà tẹ́lẹ̀ ìjà ìfilẹ̀ gbà ọ̀yà àlẹ́ àkìláàmà nǹkan mọ̀fọ́n olóńgbé mọ̀nsóòbù wọn aláwọn tó náà síbi yìí alifásihátù àzọ̀hírọ́tù aláàfin mo bá sọ wípé ah gbogbo hmm, akọ lónìí wà ní kàtàbùtù bílé àkìlámì ẹdìrí kàtàbùtù bílé àkìlámì wọn fà wọn gègé tó pọ̀ ju kọ̀wé àlẹ àkìlámì kìlẹ ẹsẹ ẹni mà jòróró lèlè bá wọn aláwọn tó jáde yìí àlẹ kẹsàtú àzọhìrọtú àlá ọwọ zẹrí nìyà báàbò xòrò fìlì járì wọn fẹẹ kọ ara fi járì báyìí wọn kìlẹ ní òrò fìlì járì nítorí pé tí wọ́n bá ti rí ikọ̀ lẹ́yìn rẹ̀ orúkọ yẹn ọgbà wọ́n sẹ̀lẹ̀ ní sàlẹ̀ ni wọ́n fi ń pè ní hurufu al-jar ẹ wá rí ìwọ̀n tó fún nǹkan ni wọ́n sẹ̀lẹ̀ sàlẹ̀ tọ́jú ara fi yẹn ó lé ikọ̀ tí ń jẹ́ wọ́n máa pè é ní al-jaru ẹgbọ́n mo wí ọ̀yà ìjọ ń sọ ẹgbọ́n ẹ̀sàgbọ́n ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n tàbá ní mí nínú ẹlìbáyétí ẹtí kọ́kọ́ pa òrófò ìjárì sókè rẹ̀ nínú ẹlìbáyétí ìlálímọ̀jọ lọ́sàtì nínú ẹlìbáyétí ìlálímọ̀jọ lọ́sàtì from house àbí to school jẹ́ẹ̀dì way, that's lé lọ sí kíni ọ lọ sí school nínú ẹlìbáyétí ìlàlí madrasati mí yẹn kí náà máa jẹ́ harfi jar abẹ́ẹ̀kọ́ mọ̀bùnú máa sì lè ṣe káyì èrò lọ́hùn mọ̀bùnú yóò alàsòkò wọ̀ kó sọ̀rọ̀ àlè kíkọ́ é àtàkìrẹ́ náà abẹ́ẹ̀kọ́ nígbà kẹsàn án torí kó sùkún méjì fẹ́ pàdé àlùbẹ́ẹ̀tì yẹn wà ń jẹ́ kí ni o mọ̀jòrò bí kí ni o bèmí wà alámọ̀tò jáde yìí àlẹ́kẹ́sọ̀rọ̀ tó ọ̀gbọ̀n yóò tọ́ àlà ẹ wá rí méjèèjì yẹn tí mo bá ti wí kẹ́ ti mọ̀ tí mo bá ti sọ o mí yẹn kí ni wọ́n máa jẹ́ ẹ pè ní àlìjáàbò kí ni mo ti pè ara fi járe ikọ̀ míì tó lè kó kó pè ní àlìjáàbò ni mo tó fún nǹkan ní kẹsàn-án àlìbẹ́ẹ̀tù ó pè ní kí ni àlìmọ̀jìrúurù ni mo ta fún ní kẹsàn ó fi hàn pé tẹ bá ti gbọ́ pé járe wọ́n mọ̀ kò sí ohun tá à ń sọ ju ara fi járe àti ohun tó fún náà lọ ẹtìkẹ́tì bẹ́ẹ̀ kí mo lámà pé mí yẹn mo lè fẹ́ ní arúfò lè járe tàbí kó pé ní àlèjáàrò kí ni wọ́n ní àlèjáàrò tó máa jẹ́ àlèmọ̀jọ́rò sọ bó fẹ́ rí nìyẹn wọ́n ní wàlìjárò fẹ́ àṣọ wo bẹ́ẹ̀ mi ṣe ṣe o wàlìjárò fẹ́ ismi sahih ilmu sarif. بأحرف هن إذا ما قيل صف ولو بالإثم صحيح المنقلب بأحرف هن إذا ما قيل صف والجو في الاسم والجو في الاسم الصحيح المنصرف bí àhùfí hunná ìdámọ́ fílà. ó ní wàlí járù fẹ́rí járù yẹn fìlísìmì bọ́sẹ̀lì ní sàlẹ̀ àbí ohun tí ń jẹ́ járì níbo láti rí o fìlísìmì sọ̀hì kì í kọ́tọ́ lálàáfíà alimusọ́rì tí máa ń yí ìbẹ̀lẹ̀ tèrè járì yẹn wà wáyé bí ahrofin láwọn lẹ́tà kan hona àwọn lẹ́tà yẹn o ìdámọ́ kíílà tá a bá ti dákọ̀ lẹ́tà ní sí ìròyìn orúkọ yẹn pẹ̀lú ọ̀sẹ̀lẹ̀ ńkàlẹ̀. wàlìjàrò járì ìlísìmì sọ̀hí ìlmọ̀nsọ́rí yóò wà nínú orúkọ tí máa ń yí tó lálàáfíà bí àròfin járì yẹn máa wáyé pẹ̀lú àwọn lẹ́tà kan hónà tó ti bá àwọn lẹ́tà yẹn ìdámọ́ kíílà tá a bá ti dákọ̀ rẹ̀ sí ìròyìn orúkọ yẹn pẹ̀lú ọ̀sẹ̀lẹ̀ ńkàlẹ̀ tó ti yẹ yín àwọn aráàfin jáde yẹn làwọn fẹ́ bẹ̀rẹ̀ yìí o bìwọ́n ìlà wọ́n fi wà àtà wà àlà wà àníwà mọ̀ǹgó kámúwà àṣà wà kàlà. bìwọ́n ìlà wà. وإلى وفي وحتى وعلى وعن ومنذ كم وحاشا وخلا kí ló ṣẹlẹ̀ náà ó ní min alákọ̀ọ́kọ́ ẹjọ́ bú oníró min yíò ń sọ túnmọ̀ rẹ̀ fún yín jẹ́ ìjẹ́rẹ́ ẹ̀yà min. nínú ìtumọ̀ tí ní máa ń tú òun ní kí ní alìbìdáyà ẹni mí mí máa àníhà nínú ìtumọ̀ rẹ̀ alìbìdáyà ìbẹ̀rẹ̀ from ìró ìtàsílẹ̀ kan ìlà nínú ìtumọ̀ rẹ̀ ní kí ní ẹnìhàyà. ìlà nínú ìtumọ̀ rẹ̀ ní kí ni anahaya bí kan sọ pé mina libaiti tàwí lẹ́ẹ̀kan ìlà limasidi kẹ́ẹ̀kan rántí wọ́fí ọlọ́njẹ́ àmọ́ tán ẹ̀sìdán sami náà ni àmùdúró ti gbá wọ́fí nínú ìtumọ̀ rẹ̀ ní kí ni الظرفية الظرفية nínú bí kan sọ wípé filibaiti wọn béèrè lágbájá wa ní huwa filibaiti ó wà nulẹ wàhálà. nínú ìtumọ̀ tẹ̀ náà ni àlẹ́gọ́ọ̀yà òpin paríparí nǹkan a máa ti ń bí ìtumọ̀ rẹ̀ lọ́dí ẹ̀dẹ́ tó tọ́ ọba adẹ́dẹ́ ní hàtà mọ̀tòláyìn ìfẹ́jọ àbẹ̀kọ́ títí lọ́lùfẹ́jà rẹ̀ ó fi yọ wàhálà àlá nínú ìtumọ̀ tí ẹ̀ náà ni alisti'ilahu alisti'ilahu alisti'ilahu lórí nǹkan bí kan sọ wípé alìkìtàbù alàlùmọ́sítàbì kódà ń bẹ lórí kíni o ebu alikitaabu alalikini o alalimasabi. وعن كنا اسمه عن لا ليه ìtumọ̀ tó ní àwọn ni alimujawaza ti tayọ bí kí n sọ yìí pé àfọ́tù ánìlìmọ́jìrìmì ọmọjúkò ọ̀tájúkò bẹ́ẹ̀ ni ìjà bẹ́ẹ̀. àfáwùtù ánìlìmọ́jìrìmì ọ̀tájúkò lọ́dọ̀ ẹlẹ́sẹ̀. mọ́ńzù ńkọ́ mọ́ńgò azọrìfìjà a máa ń tì lọ díẹ̀díẹ̀ azọrìfìjà àkókò ni máa ń tún tiẹ̀. bí kí n sọ pé mọ́rọ̀ àìtùhù ní ìkúkú rí múnzùlì yaomi mọ́rọ̀ àìtùhù ní rí múnzùlì yaomi láti ní ìjẹ̀fojú kan lè látàárọ̀ ọdún bẹ́ẹ̀ mọ́rọ̀ àìtòhù múndù lìyáómì lámúńkọ múndù lìyáómì ọmọ àbọ̀ ọ̀rọ̀ àti sọ́mọ́ mẹ́láyéláyé ọ̀yá kam ọmọ ṣe ayára fi járe à olóńgbé kalẹ̀ yìí. alẹ́kàbárí jà ìró. ká ń bá wà ń bẹ ìró kẹsàn ló máa fún nǹkan. àpẹẹrẹ wọlé fún hmm. kámú báyìí. kámú kìtà bí ń ọ̀rọ̀ àtúrò mélòó mélòó tí láti mo ìrọ̀ ni eléyìí túmọ̀ kì í ṣe ìsìkáàmù lòun máa ń ní pátíà àtàmúhálà tàn láàtẹ̀ máa ń kọ́ nù tìjú èjì wàháṣá wàhálà ẹ̀dá méjèèjì kan ní o háṣá àti hálà nǹkan náà ni wọ́n sọ pé alistair náà a máa fi ń sàdá yẹn sẹ́ni háṣá wàhálà alistair náà a máa fi ń sàdá yẹn sẹ́ni. balọ̀ díẹ̀ díẹ̀ bí kan sọ wípé jáàlì kọ́ọ̀mù gbogbo òjọ́ dé haṣa zaidin yàtọ̀ sí sẹ́dù nìkan wọn nìkan ni ọ̀wá. mo ti rí pa ti yanjú mi wá ìlà wọn fi wá àtàwà àlà. وعن ومنظور كم وحاشا وخلائق بي والباء والكاف إذا ما زيدا واللام فاحفظها تكون رشيدا والياء والكاف إذا ما زيدا واللام فاحفظها تكون رشيدا والياء والباء فاء والباء والكاف إذا مزيدا واللام تحفظها تكون رشيدا ọgbọ́n yá ni náírà fi járe rè yá ni náírà fi járe ó sì tura ọ wàlúbáwò bá nínú àwọn ará fi járe ni bá kí ni tí mo rẹ alẹ́sẹ̀ àánà wá tìlẹ́yìn bí àpẹẹrẹ tí mo fún yín lẹ́ẹ̀kan àlésì àánẹ́tù ìwátìlẹ́yìn ìgbà pé kàtàbùtù lèlè kọ́lámì wọn kọ pẹ̀lú gidi. wàlìkáàfù káàfù náà ìtumọ̀ tí a ní àtẹ̀síbí àfúntọ́. àtẹ̀síbí àfijọ́ bí kí wọ́n sọ pé àlẹ́ ìlímù ìmọ̀ kànúrì wọ́n dàbí ìmọ̀lẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ àlẹ́ ìlímù ìmọ̀ kànúrì dàbí ìmọ̀lẹ̀. wọ́n lọ́ wọn àlìkà fún ìdàmásídá wọ́n ní ẹ̀rí bá àti káf ìdàmásídá tí ọ̀bá ti lé sí wọ́n láàmù bẹ́ẹ̀ náà ni láàmù aláàfin jáde lòun náà dáàbò àti alimọ́lìk ní kápá nǹkan dáàmú alimọ́lìk lẹ́yìn náà máa ń wé. bí ká sọ pé kọ́lámù yìí ó lè lágbájá ẹ̀tíkẹ́tì alikitaabu likhalidin alikitaabu likhalidin kíra àyẹn jẹ́ ti khalid aláàmú mọ́sáfí alimọ́lìk ìwà lóní alimọ́lìk. لام الملك ملك bí àpẹẹrẹ kan sọ wípé alikitaabu lè ka àlèdèn sọ́ra jẹ́ títa ni ọ jẹ́ ti Khalid. ọjọ́ ti Khalid wọ́n ní fáfáàzì ha gbogbo àwọn aráàfin jáde tí mo kó fún ẹ yìí ha sagbari ṣẹkùn rọ sí i dá wàá jẹ ẹni tó mọ̀nà ẹni tó mọ kéwù nìyẹn o. àwọn tó fẹ́ tún àwọn eléyìí yẹn wọ́n ní ọ̀rùn bá ìdán tún máa mọ̀ fi máa ṣáàbọ̀ mìíràn zàmánì dúnà máa mìíràn gàdá. wàá rúbà ayélujára tún máa mọ̀ fi máa ṣáàbọ̀. من الزمان دون منه جبر وهب أيضا ثم مبتها حذر من الزمان دون منه غبر ó ní wà rúbà ó ní sẹ́rí rúbà ẹ̀ẹ́dùn òun náà ó inú ara fi jáde lọ́wọ́ ẹ̀sọ́ pé rúbà rúbà kí la lè lo rúbà sí o kúlì tẹ̀síìrì ní amúlì tẹ̀kìlì kí ni ká pè ó. rúgbà yẹn ó lè jẹ́ kí ni ọ pé lè tẹ̀síìrì ni ẹjá sọ pé lè tẹ̀síìrì láà sọ pé nǹkan pọ̀ àtẹ̀síìrì ẹ sábà àtẹ̀síìrì gbèsè sọ pé rúbà máa lé mélòó mélòó owó àǹfààní tùhù tí mo ti ná àtẹ̀síọ̀ púpọ̀ rúbà máa lé mélòó mélòó lówó àǹfààní tùhù tí mo ti ná àtẹ̀síọ̀ púpọ̀ rúbà máa lé mélòó mélòó owó àǹfààní tùhù tí mo ṣe kí ni o tí mo ti ná wọn wọ rúgbà ẹ̀dọ̀n rúgbà náà wà ní ara fìjáre wọn máa mọ́ lẹ́yìn náà ni mọ́ wọn ò ní nínú bìfọ́ ẹ̀dùn mọ̀ pàṣẹ wí mú zù lẹ́ẹ̀kan wọn pè ní zọ̀rọ̀fìyà sí máa hadọ́ a lè lò ó fún nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mínú zamani nínú ìgbà dúnà mọ́ mínú òkúta kí èsì ohun tó ti lọ ó lò lọ́rọ̀ kan sọ wípé ẹ̀kú ló máa رأيته مذ يومنا عرب عبد كيس مر بنا وهو عبد كيس مر بنا أقول ما رأيته رأيته رأيته رأيته يومنا ó ní tẹkúlù wọ́n máa sáré pé mọ́rọ̀ àìtù mi rí mọ́síyà omi náà látòní wa tá a wà yìí wọ́n fi hàn pé mọ́ńdù àti mọ́sí aláàtí jáde làwọn méjèèjì gọ́ọ̀lùfù náà ní sì tú látòní wa yìí wọ́n rúgbà àbòjẹ́ ń ọ̀fẹ́ yẹn lọ́rọ̀ mélòó mélòó ẹrú ayé sinmi tọjọ lọpọlọ pípé márùrọ bínà tó ti kọjá lọ́dọ̀ wa rúbà àbùdé ńná mélòó mélòó ẹrú ayé sinmi tọjọ lọpọlọ pípé márùrọ bínà tó ti kọjá lọ́dọ̀ wa. wọn wá tún fẹ́ ṣàlàyé rúbà yẹn síwájú sí i bó ti parí aláṣẹ jáde tó fẹ́ fún yín báyìí tó ti yé yóò tún mú wa ó ṣùgbọ́n fẹ́ ṣàlàyé rúbà yìí. Mọ̀rúbàtà àti àbàdà mùsọ̀dára ọ̀la ayé ilé alẹ́ ìsúnmọ̀ ẹ̀ lánàkìrá. àwọn bàbá mi àbàdà mú bọ́dáwọ̀ ọ̀la ayé ilé alẹ́ lánàkìrá. ورب تأتي أبدا مصدرا ولا يليها الاسم إلا نكرا. ó ní wọ̀ rúbà ó ní sẹ́rí rúbà yìí tá a ti àbàdà mùsùlùmí dára iwájú ní máa ń wà láyé rẹ̀ o àwọn ọ̀rọ̀ fẹ́ máa ló rúbà ìgbàgbọ́dọ̀ yìí náà ní orúkọ rúbà máa lè iwájú ní rúbà yẹn máa ń wà láyé láyé bọ̀láyẹ̀ lé halismu orúkọ tí òsì ní tẹ̀lé ilá nẹ́kẹ́rà àforúkọ tí ọ̀là àlìfọ̀là mi ọ̀tẹ̀lẹ̀ ẹ̀yìn náà ìwà pẹ̀lẹ́ ta máa rúbà abodin àjẹrà àlìfọ̀là mi níwájú abodin nẹ́kẹ́rà ni máa ń tẹ̀lé ń sàlàyé rúbà nìyẹn. وتارة دماربع بالواوي كقولهم وراكب بداوي وتارة دماربع بالواوي كقولهم وراكب بداوي وتارة تدمر بعد الواوي àkọwulihim wà rọ́ọ̀kìdì jíjà wí. ó ní wọ́n tààrà ta nígbà mí kàndẹ̀rẹ́ tùdí mọ́rù àáfẹ̀rù ń bayẹ pamọ́ ẹ̀ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ nígbà mí kàndẹ̀rẹ́ tùdí mọ́rù àáfẹ̀rù ń bà pamọ́ bá a dalè wáwí lẹ́yìn wáwù tó ti ń sìn ó fi hàn pé ọkọ̀ wáwù ọ̀wá ní wérúbà tí nǹkan ẹni bá ti gba kẹsàn àtọ̀ kórú bà mẹ́rin. kò tí ì yé mo ta wá mọ̀ pé rúbà ni òun ni nẹ́kìlá tó tẹ̀lé ẹ̀ kó wáyé pé tìbúra ni àrífà ni ó tẹ̀lé àbẹ́ ti gẹ̀ẹ́tì ẹ má jẹ́ pọ̀ mọ́ra wọn àtàràtà nígbà ní ìpàdé rẹ tuntun mọ́rù rúbà yẹn á fi pamọ́ á wàá fi pamọ́ bá dàlí wáwí lẹ́yìn ìwáwù àkọọ́lẹ̀hìm gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tó máa sọ pé ọ̀rọ̀ kì í bẹ́ ná bìjáwé tí wọ́n sọ mélòó mélòó olùgùn nǹkan ohun tí bíbẹ̀ ni ọ̀rọ̀ bàrọ̀ kì í bẹ́ ná bìjáwé ṣùgbọ́n wọ́n ti tọ́jú rúbà sínú rẹ̀ lọ́ọ̀kì bí yẹn ló jẹ́ àmọ̀ kí wọ́n ti tọ́jú rúbà sínú rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ti yé ohun tí bíbẹ̀ ni pé ọ̀rọ̀ bàrọ̀ kì í bẹ́ ná mélòó mélòó ológun kan ń bẹ níbi tó ń pè ní jáwé tàbí ọ̀rọ̀ àwọn àròfin jáde sí jẹ́ni a máa tẹ̀síwájú ń pa àlùmọ̀jọ̀rọ̀ láti ní ọ̀la níbẹ̀ ọ̀la náà ah, ní alamisi àní lọ́la ó di sátọ̀dẹ̀ subhanak allahumma wa bihamdik shadallah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk